òṣèré onítìátà wa tí a mọ̀ sí Dayọ̀ Adéwùmí tí gbogbo wa mọ̀ sí Baba Suebebe òun tí Àgbàlá Gabriel ṣe post láàárọ̀ yìí update láàárọ̀ yìí wípé wọ́n ti ṣaláìsí ní hospital wípé ó ṣe ni láàánú that ẹ̀mí eh, pèsè bàbá ti ṣaláìsí ní àárọ̀ yìí ní hospital may so continue to rest in peace. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọdún tó kọjá o ni wọ́n gbé wọn wá sí Àgbàlá Gabriel nígbà tí gbogbo bó ṣe ń help àwọn òṣèré tó kù tí àwọn náà ké gbàjáwìrì síta wípé àwọn need help kó wá ràn wọ́n lọ́wọ́. a dẹ̀ rí bí Àgbàlá Gabriel bó ṣe ti lọ gbé wọn gbà yẹn tó ní àwọn wà very very sick tó ṣe travel lọ sílùú wọn tí so during that process forgiveness he was asking for forgiveness wípé gbogbo gbà tí àwọn ń ṣe fíìmù lọ́wọ́ táwọn ṣì ń hàtì lọ́wọ́ àwọn ti ṣe a lot of things gbogbo alárántí fídíò yẹn gbà yẹn so bí wọ́n ṣe wá jáde ní ọdún tó kọjá yẹn táìmù tí Àgbàlá Gabriel gbé wọn wá yẹn ó ní wọ́n wá ní àwọn tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹni táwọn ti ṣẹ̀ obìnrin ni ọkùnrin ni ọmọdé àtàgbà because gbogbo gbà táwọn hàt lọ́wọ́ àwọn ò lè ka iye èèyàn táwọn sọ pé àbáyé làwọn ti ṣe nǹkan fún but àwọn ń tọrọ àforíjì kí wọ́n jọ kí wọ́n dáríjì wọn we really saw a lot of reaction gbà yẹn táwọn èèyàn really rí àti pé ah kí ló dé tó ṣe lè rí báyìí a lot of people tó jẹ́ pé wọ́n ti already passed through one thing or the other true. nǹkan tí wọ́n ti ṣe fún wọn so àtìgbà yẹn adẹ̀rí tí Àgbàlá Gabriel tí wọ́n síkì fọ́ǹdì fún wọn táwọn èèyàn donate owó fún wọn tí wọ́n bá wọn kọ́lé ìgbà tó bá wọn kọ́lé tán a rí tí wọ́n employ àwọn èèyàn síbi ibẹ̀ tán ni pé kí wọ́n máa tọ́jú wọn because wọ́n really sick ngbà yẹn ó rẹ̀ wọ́n gidi gan ngbà yẹn so aṣáàrin ngbà yẹn tí wọ́n ní àwọn lọ sí hospital láti ṣètọ́jú wọn náà àwọn ṣe deliverance àwọn ṣe everything fún wọn so àtìgbà tí wọ́n dẹ̀ ti kọ́lé yẹn fún wọn tán adẹ̀rí pé is getting better a little bit torí àwọn náà every time lọ́tẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel pé ah àwọn really dúpẹ́ lọ́wọ́ wọn because Ah, a really rí àwọn family wọn even up till ìgbà tí wọ́n lọ gbé wọn just like two members of his family àbí bí a two or three ni wọ́n yọjú a really rí àwọn ìyàwó àtàwọn yòókù tí wọ́n kí wọ́n yọjú even aran ti ti the last video tí Àgbàlá Gabriel ṣe tó sọ wípé kí bàbá pe àwọn ọmọ kí wọ́n pe ìyàwó kí wọ́n wá kí wọ́n yọjú àwọn míì wá àwọn míì ò wá so eh, látàrí pé àwọn nǹkan tó ti already ṣẹlẹ̀ láàrin wọn gbà yẹn so àwọn míì nínú wọn they were like àwọn ò ní turn up àwọn ò ní yọjú but aṣáàrin tí bàbá Àgbàlá Gabriel ṣe máa ń sọ nígbà yẹn pé kí wọ́n try láti seek forgiveness lọ́wọ́ wọn sódà kó ba lè wá so òun la wá rí láàárọ̀ yìí tí Àgbàlá Gabriel wá ṣe update wípé wọ́n ti ṣaláìsí ní hospital so I dẹ̀ rí a lot of comments. táwọn èèyàn sọ wípé ah, Àgbàlá Gabriel really try o ọlọ́run á dúró wọ́n ọlọ́run á sí afẹ́fẹ́ rere gbogbo aláran ti ṣe story bàbá sún ìgbèbè ní ọdún tó kọjá tí wọ́n gbé wọn wá gbà yẹn kọ́lọ́run ọba kó tún máa ṣàánú so bá ṣe rí láàárọ̀